رب العالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى آمت السواجون وعلى رلون إتم بنين القرآن Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an ayat tí a ti bẹ̀rẹ̀ ọ̀nà ni aya ẹlẹ́ẹ̀karùndínní àádọ́rin aya 65 pẹ̀lú òkú ọlọ́run Suratul An'am súra 6 aya 65 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم أو يلبسكم شياء ويضيق بعضكم بعض بعض انظروا كيف نصرف الآيات لعلهم يفقهون وقدب به قومك وهو الحق قل لستم عليكم بوكيل لكل نبع مستقر وسوف تعلمون وإذا رأيت الذين يخوضون في آياتنا فنعود عليهم حتى يهدوا في حديث غيري وإما يسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما أعلى الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون ودار الذين اتخذوا دينهم دينهم لعبا ولأوان وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصل أن تبفل النفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبلس أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من أميم وآداب عليم بما كانوا يكفرون قل أن ندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد ولا أنقابنا على أنقابنا بعد إذ أدانا الله كالذي استعوته الشياطين استعوتهم الشياطين فوارد خير خير لنا الله أصحاب يدعونه يدعونه إلا لأدتنا قل إن أدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قولهم الحق والله الملك يوم ينفاق في الصور علم الغيب وشهد وهو الحكيم الخبير الحمد لله رب العالمين ọpẹ́ ni fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí èyí ni fún ọlọ́run ọba náà ọba tí ìyẹ adúpẹ́ fọlọ́run lérí dídẹ́mí wa sí ní mùsùlùmí ayin ọlọ́run lérí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa èyí tó ga jù náà ní ní àmì mẹ́tùlẹ̀ islam من يريد الله به خيرا يفكر في الدين adúpẹ́ fọ́lọ́wọ́ sí yí bẹ́ẹ̀ ajẹ́rí ọ̀jẹ́ ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run pọ́lọ́run òpin méjì bèèlé mẹ́ta kátẹ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ ajẹ́rí pé ìròyìn ọmọ bíbí ìròyìn pé wọ́n bí náà kò sí fọ́lọ́un láyálé kò bí jàlá líláì láìsàmí sí fàtí alẹ̀ kò sínú ìròyìn ọlọ́run ga ọlọ́run sọ bẹ́ẹ̀ nù kùránì owó bí ma wọ́n sì bí lámìyálídí wá náà ní la ilaha illallah la ma'buda haqqun siwallah kò sẹ́ni ìjọsìn tọ́ sí ní tòdodo àyàfọ́ ọlọ́run ní tẹ̀tọ̀ òun náà ló tọ́ sí àwa jẹ́rìí òjíṣẹ́ wa abdullahi wa rasuluhu ẹrú sí ọlọ́run ní àtòjíṣẹ́ قد بعثه الله بشيرا ونذيرا للعالمين ọlọ́run gbé dìde ní olù fúnni ní ròdùnù àtolùkìlọ̀ ẹ̀yà fún gbogbo àgbáńlá ayé pátápátá kí àti ọlọ́ọ̀lọ́run kó mọ̀ bá aṣíwájú ẹ̀dá tí jẹ́ Muhammad sallallahu alaihi kó kárí gbogbo mùsùlùmí àgbàlá ipata lẹ́yìn eléyìí akíra ní kíkí ti islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatu wa alaikum assalam wa rahmatullahi insha Allah ta'ala tafsir wa tuni suratul an'am sura ilẹ̀ kẹfà aya ẹlẹ́ẹ̀karùndín ní àádọ́rin láti bẹ̀rẹ̀ gẹ́bà ṣe wí ní bẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم asádìí ọlọ́run kú ọlọ́dọ̀ àṣẹ ìtọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run mọ́jì ríráyìí láàrin wa lẹ́yìn tí ọlọ́run ọba àlékẹ́ ọlá tó jẹ́ kí gbogbo àwa àìdá rẹ̀ ká mọ̀ wípé ohun ọlọ́run pé kúdírọ̀tù ohun ọlọ́run agbára ohun ọlọ́run wà ilmuhu ìmọ̀ ohun ọlọ́run wà hikmatuhu àti ọgbẹ́ ẹ̀ gbogbo tí ń jẹ́ alìkódérọ̀ wàlẹ̀ ilmù wàlẹ̀ hikimatu ọlọ́njẹ́ agbọ̀ ìpele láàáyì ní àwọn àyàtà kàsẹ́yìn eréfè àbí ṣókí àwọn ta ṣàlàyé lánàá nìyẹn wípé bayanu mọ́tọ́ ìrì kódérọ̀tì wàlẹ̀ ilmì wàlẹ̀ hikimati lillahi ta'ala àlàyé gbogbo tí ń jẹ́ agbára gbogbo tí ń jẹ́ ìmọ̀ àti gbogbo tí ń jẹ́ ọgbọ́n àti ìdájọ́ tọ́lọ́wọ́ bá ní ẹlẹ́ẹ̀kejì o náà ni ọlọ́wọ̀n ọba ìlékẹ́ ọlá ìstìfàrùlọ ìtààlà bí ilmi lọ́gọ́ ibi ọlọ́wọ̀n ọba nìkan ló mọ̀ ìmọ̀ kọ̀kọ̀ kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ náà ni a tún iwáyé bẹ̀ pé kitabul maqadiri hawa kulla shay'in hatta sukutil warqa mina shajarati wa ilmu Allahi bidhalik pípé tíra ọlọ́run tàkọ gbogbo in tí ó ṣẹlẹ̀ sí ó kó sínú gbogbo nǹkan débi pé jíjábọ́ ewé lára gí bẹ́ẹ̀ àti ìmọ̀ ọlọ́run tó ti gbàwájú rẹ̀ ṣáájú àkọ́m̀bẹ̀ sí àtò ìtìlákìlì wà fàtí àlà naomi wà bí àdá fúsìrọ̀ kọlù tààlà lè ríṣà inú mutawafik ìlàlàáfíà káṣà fi ti kú sí oorun eléyìn àlàyé ọ̀rọ̀ ọlọ́run lọ sọ́nù kùránì pé ìrẹ̀ ìsáwọn pọ̀ mo rò pé àtàwọn nǹkan míì nínú rẹ̀ náà ni takiriru mabda'u lil ma'ad wal hisab wal jazaa fífirinlẹ̀ pé ọjọ́ ògbéǹde ìṣirò iṣẹ́ àti ẹ̀san ń bẹ nínú rẹ̀ láàbùrì àánà àádọ́mù aláàbùtláni ṣíríkì min annal mushrikina yukhlisuna du'a lillahi ta'ala fi ṣídà kò sí ẹ̀rí kan tó tún tó ìjẹ́ irọ́ ẹbọ nígbàtí àwọn ọ̀ṣẹ́bọ fúnra wọn tí wọ́n ṣe àfọ̀mọ́ ìjọsìn wọn fọ́lọ̀ nígbàtí wàhálà bá dé tí ṣòro bá dé wọ́n pe ọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí náà ẹ̀rí ni wípé in tí wọ́n pè mọ́lọ́run yẹn òfo ni láàmán já mínà ṣàdáìd wà láàmán kí mínà kúrú bí ilọ́lọ́ ọ̀sùnmọ̀hánà wa ta'ala kò sí ọ̀nà àbáyọ tàbí ọlà kan níbi ìnira àbíbi ilé kókó bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó lè làwá nínú wàhálà àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ó nìkan ló lè làwá àwọn nǹkan tá a kọ́ lè ẹ lónìí ọlọ́run wá tún fẹ́ ṣàlàyé fún wa agbára rẹ̀ lérí wa àti àwọn nǹkan tó ń ti pè gbogbo pé ò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ ṣàlàyé bàbá lè kó ń bẹ́ẹ̀ á wà bọ́ sí ìkìlọ̀ tọ́lọ́run fáwa mùsùlùmí nípa àwọn tí wọ́n máa fẹ̀sìn tí wọ́n máa fi ṣe tí wọ́n sì máa fi ṣàwàdà tí wọ́n fi ṣàwẹ́wà kí lọ́lọ́run wí ń pa ẹ̀ ìtàgbọ́ ni ọlọ́run kó ṣe ní ọrùn fún wa ọlọ́run ní kò lówà lẹ́kọ́ọ̀dìrò ala an yab'asa alaykum adhaban min fawqikum lẹ́yìn tí ọlọ́run tó ti ṣàlàyé wípé kò sẹ́ni tó lè gbani kò sẹ́ni tó lè lani kúrò níbi ìṣòro níbi wàhálà níbi ìnira ìtura olè tí ibi kan wá àfọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wá ní kó sọ fún wọn ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam tí wàhálà bá ṣẹlẹ̀ sí tí ọ̀sẹ́ni tó lè láyín bẹ̀yàn tọ̀sọ́ ẹ̀lọ ọmọ wípé ó wà lè kọ́ dìrù ọlọ́run ọba ni alágbára aláàyíyàbọ̀ àṣà aláìkùn àdábàánu wípé kí ó fi ìyà jẹ yín kó gbé ìyà dìde tàbí kó ránṣẹ́ ìyà sí yín ń fa òkè kò láti òkè yín àwọn omi ìta ti àrìjò lékòó aomi táàtì àríjúlíkun àbí láti abẹ́ ẹsẹ̀ yín ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ nínú súrọ́tù múlkù súra 67 ọlọ́run ní àmì tó máa ń fi sàmáì àyàkọ̀sí an yá kọsí fàbí kó mọ́lá àrùdọ̀ fa'ida iya tamuru am amintum man fi samai an nurisila alaykum afiba fasata'allamuna kayfa nadir ọlọ́run ní inú súra 67 aya 16 súra ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́rin ayà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ń bẹ Suratu Mulku أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور Ọlọ́run ní أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور Ìbéèrè ni àmìntún à àmìntún ṣe ọkàn yín balẹ̀ ṣe mọ́bọ̀ ṣe ẹ̀mí yín ṣe ó balẹ̀ ǹjẹ́ fẹ̀dọ̀ lérí ronro sára yín balẹ̀ bẹ́ẹ̀ wípé máa ń fi sàmáì ẹni tí ń bẹ ní sánmà tàlẹ̀ni náà Allahu ayyahu sí fàbí kúrò lẹ́ àrùn wípé àyíyá ọkọ̀ sífà bí kò mú lè àrìnà ṣé kò lè jẹ́ kí ilẹ̀ kó fàyà tàbí kó rí mọ́ yín lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rìn lórí ilẹ̀ kí ilẹ̀ kó kàn rí tí wọ́n pè ní kí nǹkan sink ṣọ́kàn yín balẹ̀ pé ọlọ́run ọba ò lè ṣe bẹ́ẹ̀ fàídà ìyá tàmù fàídà ìyá tàmù ẹwà rí pé ilẹ̀ ó mọ̀ mìí tí a ń pè ní earthquake ṣẹ́nà pé tílẹ̀ bá mì yóò sàn tó bá ti sán àwọn ibìkan ó rì lọ ń bẹ̀ ọlọ́run ní bá ń ṣe rìn lọ lérílẹ̀ yẹn sọ́kàn wá balẹ̀ pé ọlọ́run ọba ò lè ṣe bẹ́ẹ̀ àyà tó tẹ̀lé am tàbí àmì tó ẹfọkànbalẹ̀ pé ma ń fi sàmà ẹni tí ń bẹ ní sánmà ọ̀nà lọ́lọ́run ayyúrísílà àìlẹ́kùn hásìbá pé kò lè sọ kalẹ̀ àbí kó ránṣẹ́ rẹ̀ lè yí lórí látòkè hásìbá kí ni wọ́n pè bẹ́ẹ̀ ẹwọ̀rọ̀ òkúta pebbles grafus àwọn òkúta yẹn ọlọ́run ní ṣe ọkàn wa balẹ̀ pé kò lè sọ̀kalẹ̀ láti sọ́mọ̀ ilé wa lórí fasata alamun ẹ̀ ń bọ̀ wá mọ̀ àbí nígbà náà lẹ́wàá mọ̀ kaifa nadi bí ìkìlọ̀ wọn ọlọ́run bá ṣe le tó ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún wa yìí ọlọ́run ti sọ fáwọn ìjọ míì ó sì ṣẹlẹ̀ àti kàá sẹ́yìn anábì Húdù tààrán sí àwọn háàdì anábì wa sọ́ọ́lì tààrán sí àwọn ìran sàmúdáwà àwọn thamud anábì wa nóòhù aran sáwọn èèyàn ti ẹ̀ náà anábì wa Ṣuaib aran sáwọn èèyàn Màdíyánì nínú suratul A'raf àwọn àyà yẹn wọ́n tó tẹ̀léra wọn ní suratul Anbiya yìí náà bẹ́ suratul Qasas gbogbo ẹ̀ láti kà sẹ́yìn báwọn èèyàn yẹn ṣe fẹ́nu ara wọn béèrè wípé in tó sọ pé yóò ṣẹlẹ̀ yẹn jẹ́ kó ṣẹlẹ̀ irọ́ ló ń pa lẹ́yìn rẹ̀ ọlọ́run atẹ́gùn àgàn ń bẹ nínú wọn tó jù rán rọ̀ lé lórí tabalọ̀ ọ̀nà suratul Haqqa ṣúrọ́tù lè ákọ̀ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn alẹ́ ákọ̀ túnmọ̀ lè ákọ̀ كذبت ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها سرعا أعجاز نخل خاوية فهل ترى لهم من باكيا وجاء فرعون ومن قبله والمؤتمكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طوى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها wàáyà ọlọ́ni nínú súratul A'qaf súra 69 nínú Kùránì súra orí kọkàndínní àádọ́rin nínú Kùránì akànfẹ́ sáré mọ́rọ̀ yẹn gbàtọ́lọ̀ oníṣọ́kan wá balẹ̀ sátẹ́gùn àgàn olè sọ̀kalẹ̀ látòkè sílẹ̀ ò lè rí mọ́ alẹ́sẹ̀ ọlọ́run ní aláhàkọ̀ sọ nìyẹn èyí tó jẹ́ òdodo kí lòdodo náà kí ni òdodo yẹn ó náà níjọ́ gbèdé yóò kí ni ó fi mọ̀ ọ́ kí ni ó fi ẹ tí ń jẹ́ àlàákọ̀ òdodo ọlọ́run á gé ọ̀rọ̀ yẹn ó wá bọ́ sórí ọ̀rọ̀ míì ṣùgbọ́n ọ̀rọ̀ tó bọ́ sí yẹn àlàyé nípa ọ̀rọ̀ tó fílẹ̀ ni torí pé ọjọ́ ìgbèdè alìkìyàmà àwọn èèyàn pè nírọ́ ọlọ́run wá bọ́ sí ìtàn àwọn tí wọ́n pe ọjọ́ náà nírọ́ nígbàtà ara òjíṣẹ́ wọn sí wọn kí ló ṣẹlẹ̀ sí wọn lérí pípé nírọ́ tí ó mọ̀ wá jẹ́ àpẹẹrẹ pé ìjọ kan ń bọ̀ tí gbogbo ẹ̀ ó di wẹ́lo. àwọn alákọ̀ọ́kọ́ tọ́lọ ń sọ ní ìran Thamud tí àrán àdẹ́bì sọ léhò sí àwọn ẹlẹ́ẹ̀kejì ó ní ìran Áádì tààrán àdẹ́bì Húdù sí. ọlọ́wọ́n ní kadabat wọ́n pe ọjọ́ náà ní rọ́ kí ni wọ́n pè ní rọ́gbì kọ́rí à kí ni wọ́n pè ní alìkọ́rí à in ti ń lura wọn alìkọ́rí àtùmẹ́lìkọ́rí à wà máa rí rọ́kà mẹ́lìkọ́rí à yá ọmọ ya kò mú náà sùkálífà rọ́ọ̀ṣì ohun tí ó máa jáde ń bẹ òbé tí mu gbogbo nǹkan ní ó tara pé nǹkan lura wọn mọ́ mi mọ́ lura wọn lọ gbogbo nǹkan wà wó bẹ́ẹ̀ ẹ pé nínú physics à ń pè kíní kan ní resonance nǹkan kan dún dídùn tí ẹ ó tún máa mú nǹkan míì máa gbọ̀n ọjọ́ yẹn ọlọ́láwọn kan pè Ọlọ́run ní àwọn Sàmúdù ta kọ́kọ́ sọ yẹn pé wọ́n pè é nírọ́, Uhulikú apá wọn run bí tọ́gíyà pẹ̀lú igbe àdàn igé igbe tó lágbára náà. Wà á máa àrùn fọ́ òun ikú bí rí ìrìn sọ́rọ̀ àtìyà àwọn ìran ẹlẹ́ẹ̀kejì tàdá kọ́mẹ̀rin ìran àwọn ìran áádí úlì kú apàwọn náà rẹ̀ bèèrè hìn pẹ̀lú atẹ́gùn sọ́rọ̀sọ́rin àtìyà atẹ́gùn àgàn èyí tó ṣe pé gbogbo tó bá bá lọ́nà ni ó máa fàyà atẹ́gùn ìjì líle tó kọjá bẹ́ẹ̀ iná omi àtàtẹ́gùn ọlọ́mọjà àríjà kankan mẹ́ omi ń tí ẹ̀ ó burú iná ó lágbára àmátẹ́gùn lọ̀gá gbogbo wọn borí bí iná ò bá rátẹ́gùn kò ní jò omi ń tí ẹ̀ bó bá kún èèyàn lè gungi èèyàn lè gùnkè ṣùgbọ́n bátẹ́gùn bá ń fẹ́ ń bolo fẹ́ sá sí omi atẹ́gùn ó gbé iná atẹ́gùn ó gbé àwọn méjèèjì atẹ́gùn lè fi wọ́n jà òun fúnra rẹ̀ jà bá ń gbogbo tó bá bá lọ́nà ó ní òwú ó sọnù ní afàtẹ́gùn àgbà fi pàwọn náà hùsùmá ọlọ́run ní àrọ́ lé wọn lórí fún ọjọ́ méje àti ọ̀sán òru méje àti ọ̀sán mẹ́jọ ní tẹ̀lé-tẹ̀lé rárá. Bàtàwọn ọlọ́run bá kí ilẹ̀ sọ̀rọ̀ ààrẹ. Ọlọ́run ní tàrọ́lé kọ́ọ́mà àwọn ìjọ yìí tó bá ipá wà ń bẹ̀ ìjọ náà ọlọ́run ní wọn sọ́rí ààrẹ tí wọ́n wó lulẹ̀ wọ́n wá dà gẹ́gẹ́ bí àjáàzù náhálé dábínò ọ̀pẹ dábínò o náà ni aliwọ̀ ọ̀pẹ tiwa náà ń bí èyí tàà gé kùkùtì ẹ̀ kọ́wíyà tí ò sí nǹkankan nú ẹ̀ ó ní pé atẹ́gùn yẹn nígbà tó dé ó bẹ́ orí wọn lọ fẹ́ ó wá kó sí inú wọn ó fa gbogbo fún wọn ya kò wá sí nǹkan kan nínú gbogbo wọn wó lulẹ̀ àlàyé ẹni ẹ ẹni pé ó kọjá bẹ́ẹ̀ náà. ọlọ́run ní ẹ̀yìn náà ẹ̀wù omi ń bá kíá ǹjẹ́ wọ́n tó ṣẹ́kù mọ́ وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة جاء فرعون فرعون náà dé tiẹ̀ wọ́n máa ń kọbílà àtàwọn tó ti ṣáájú fir'aun wàlìmọ̀ tafikat àwọn ìjọ ànábì lútù bí lè kọ́ kí á pẹ̀lú iṣẹ́ lọ́wọ́ ìyapa ọlọ́run làwọn wá ṣe lérí lẹ̀. ọlọ́run wá ní àsọ́rọ̀ súlà gbogbo wọn ni wọ́n yapa àwọn òjíṣẹ́ wọn tí wọ́n pè wọ́n nírọ́ kí lọ́lọ́run wá láà ṣe lẹ́yìn àkọ̀dì náà um àbí àkọ́dà um akọ́tàtà rọ́ọ̀bìyà àwa gbá wọn mú akọ́dà ọlọ́run gbá wọn mú ní ìgbámú tìyà gbámú tó lágbára iná lámà tọ́lá òṣèlú fílíkà ọ̀rọ̀ anábì inú nìyẹn lámẹ́tọ̀ gọ́límà nígbà tó mi yarí omi ṣe gíní ibi tómi máa ń kún dé omi yarí ó kọjá bẹ́ẹ̀ tọ̀gọ́ kọjá àlà ọlọ́ni hàmẹ́línà kún fìlì jàríà ọwọ́ àwọn tó ṣe tọ́lọ́run a wá kó wọn sínú ọkọ̀ ojú omi ń jọ náà jàríà ní ti ń lọ ní ó pè bẹ́ẹ̀ ẹ̀rìpinú àdíza náàbì ní ìdámẹ́ta àbúrò kọta àmẹ́lú ìlàmìtàlàfù béèyàn bá ti jáde láyé gbogbo iṣẹ́ ìparí mẹ́ta lókù àkọ́kọ́ tó sọ ní sọ́dákọ̀ tí ń járe àti àwọn ẹlòmí àmọ́ tú sí ẹni tó fi ọmọge tó fi ṣe sọ́dákọ̀ yàgbé járíyà náà àwọn ọmọbìnrin ṣùgbọ́n ilé járe ń ń lọ ti ń lọ ليجعلها لكم تذكرة وتعيها أذن واعية ọlọ́run ní àṣìbẹ́ lìnájí aláha kábà lè fi ṣe làkún fún yín tàbíkírọ̀ ìrántí ọkọ̀ ojú omi tínú tó kànjọ náà tàwápá àwọn tó tẹ̀lé lóòsí a ó lè mọ́ jẹ́ ìrántí fún wọn ni Odùnú wá ìyà etí tó nọ́rọ̀ ọgbọ́, ta kó bà lè dé mọ́lẹ̀, wípé àà ah, àṣọ́lọ́ omi ti pàwọn èèyàn rẹ̀ rí. Ọlọ́lá ṣe bẹ́ẹ̀. Fàídárú bí sórí ìdá ọlọ́ṣẹ́ wá padà sí tó fi àwọn tó pé kí ní ẹ̀rọ ẹ̀wọ̀n tó ṣe wọ́n ọlọ́ṣẹ̀ wá ní fàídà ló fi kọ̀ fi sóòr nígbàtà bá fẹ́ atẹ́gùn sínú wo hàn náfùkọ́tún wàhìdà ní ẹ̀ẹ̀kan péré wàhúmi láti àrùn fàdókátà ń wúmi láti àrùn àgbé ilẹ̀ wàlìjìbálù ilẹ̀ tó ń tòkè tí ń bẹ̀bẹ̀ àgbè fọdúkàtà àwà lámọ́lẹ̀ dákàtà wà ilẹ̀ ní ìfọ́mọ́lẹ̀ ní ìfọ́mọ́lẹ̀ ẹ̀kan gbogbo ẹ̀kàn túká yẹn ga lọ́jọ́ tá a wí wakọ̀ àti lè wá kí à ìṣẹ̀lẹ̀ yẹ gangan tí gbogbo ilé òní ṣẹlẹ̀ wakọ̀ àti yóò ṣẹlẹ̀ ó ní ìdáwakọ̀ àti lè wá kí à lẹ́yìn ìdàlè wakọ̀ àti à káà kò sẹ́ni tí ó pè rọmọ́njọ́ náà torí yóò ti di ojúkojú Fọ́nṣẹ́ ilẹ̀ àtòkè láti fọ́dànù yẹn ọlọ́wọ́ ní ń ṣàkọ́tí sàmà sánmà fúnra ara rẹ̀ yóò bú pẹ̀pẹ̀ yóò sàn yóò fàyà wà íyàyà ọmọ èdè wá híyà níjọ́ta wí yóò wà lẹ̀ kò ní lágbára kankan mọ́ Àríṣà, àríṣà. ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية والملك ọ̀rọ̀jọ́ gbé ìlérí ibi tí mo sì fẹ́ lò ní mo ti lò yẹn àwọn màláíkà aláàrí oòrọ̀ kíká ẹ̀ wàyá sọ́mọ̀ ní ọ wàyá mílò àríṣà wọ́n wà gbé àríṣì ọlọ́run ọba àríṣì rọ̀bíkà olúwa rẹ̀ lókè wọn jọ́nà ya ọmọ sí jọ́nà tàmáníyà àwọn mẹ́jọ àwọn màláíkà mẹ́jọ ni ó gbé arṣì jọ́nà kọfíà jọta wí ìtùrọ̀dún adáyí padà látàpá kò ní pamọ́ ní kún kọfíà nínú yí gbogbo tí ma pamọ́ kò sí tí ó pamọ́ ń bẹ̀ jọ́nà ẹjádà ní tí mo kàn fẹ́ lò ẹ má gbàgbé ibi tá a ti lọ òun náà ní Suratul An'am aya 65 ọlọ́run ní olúwàlẹ̀ kọ́ọ̀dẹ̀rọ aláàrẹ̀ يلبسكم مشيعا ويذيق بأسكم كأس انظر كيف نصرف الآيات لعلهم يفقهون والقادر ọlọ́run lágbára ẹ̀ ó kápá ẹ̀ ká ní kò ṣe é rí a lè máa ṣiyèméjì ṣùgbọ́n tọ́lọ̀ ti ṣe ni táàsì tún fojú rí àbá aráṣẹ́ kúbọ̀ ẹ̀ gbàtọ́lọ́ fẹ́ béèrè nínú ṣúrọ́tìlì fàájíró ní al'ataka hadith musa iná fàájírì kọ̀ tíwájú nìyẹn iná dá rọ́bù biliwádìí lè mú kọ̀ dá sí tuwá mo rò pé tìyẹn nìyẹn ṣùgbọ́n tí ṣúrọ́tìlì fàájírì wà fàájírì wà yálì hal fi dhalika qasamu lidhi hijri alam tara kayfa bí fa ala rabbuka bi adi ṣe bó rí tọ́lọ̀ adi ta kà ń bí àti àlàyé ẹ̀ ọlọ́ni lidhi hijri fún to tó ní làákàyè ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn onílàákàyè àwọn ọlọ́pọlọ ó ní gbogbo ta n so yi yóò ba wi ọlọ́wọ́ nam قل هو أو يلبسكم ولعن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت رجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بعض بعض انظر كيف نزوف الآيات La làálàó yàtọ̀ ọlọ́run ní nígbà tọ́lọ́run sọ yẹn áó tàbí yálẹ́bísàkún ṣíyà án yálẹ́bísàkún ṣíyà án kí ọlọ́run ọba kó jẹ́ kẹ́ pín yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn mùsùlùmí nù ni o àwọn mùsùlùmí lọ́lọ́run bá wí bí tàbí kí ọlọ́run jẹ́ ká pín yẹlẹyẹlẹ tí ọ̀rọ̀ wa ò wá ní ṣe kí ni tí ò ní yíra wa má wàyòdé bá àtọkùnkù bá sàbá àdín a wà fún wọn tọ́wò apá kan nínú yín ìyà látọwọ́ àwọn apá kejì mùsùlùmí ni gbogbo wọn o àwa mùsùlùmí ọlọ́ni pò òun tún lè ṣe káwa fúnra wa ká pín yẹ́lẹyẹ̀lẹ bàbá wa pín tán kí ọ̀rọ̀ wa kó túnmọ̀ yíra wa kó dàrú kóun wá mọ́ fi kóun jẹ́ kí ìyà kó mọ́ ti ọwọ́ apá kan wa kó mọ́ di apá kejì mùsùlùmí náà sì lájọ mọ́ jẹ́ òun lè ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú Unzur kayfa nusawwifu al-ayat Ongbor wòye sí káyífánú sọ rífúlì àyàt, káyífánú náà wè. Bá a ṣe mú àwọn oníranran àlàyé, àwọn oníranran àmì bá a ṣe mú wá, àwọn oníranran àlàyé, la'allahum yafqahun bóyá mi yóò gbọ́, tí ara èèyàn ó sẹ́gìrì nílùú wọn ló só yìí àbí tí ó yẹ kí ara èèyàn ó sẹ́gìrì tí èèyàn bá gbọ́ káyé èèyàn ó já bí ọlọ́run ní àwa mùsùlùmí fúnra wa òun lè ṣe ká pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ nígbọ́ra wáyé àtùwà mọ̀ fìyà wa ó sì ti ṣẹlẹ̀ dáadáa nínú ìtàn anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní nígbàtí ọlọ́run sọ áyà yìí pé kúlù húwà húwà lè kọ́ dírù àlá ayíyá bá sàárín kún máa mi fọ́ ọlọ́run bá ní kápá láti sọ ìyàkalẹ̀ léyé e lórí látòkè kíyà ọmọ e lórí wọ́n lánàbí sallallahu alaihi wasallam àṣà awá ìṣọ́ kúò níbi ìyà pẹ̀lú ojú ọlọ́run wọ́n nígbà tọ́lọ́run tó ní aomi tààtì àríjúlìkò anábì ní àkúrúdùbíwájí ìkà anábì tó ní àṣàdì ọlọ́run pẹ̀lú ojú ọlọ́run kúò níbẹ̀ wọ́n ní ṣùgbọ́n nígbà tọ́lọ́run ní ao yálíbísà kún ánúwà yòdí ikọ̀ bá àjọkún bá àṣàbáàdì àbí fi kápá kan máa ya apá kejì wò wọ́n ní ànábì ní áàdì ahànwánú àwọ́ àìsàn eléyìí ni èyí ó fúyẹ́ tàbí eléyìí ni kò lágbára kò le ṣùgbọ́n ibi tó bani lẹ́rù wá ní ọ̀rọ̀ tánàbì padà sọ lẹ́yìn ẹ̀ ti imam ahmed wọ́n ní ànábì wa muhammad sallallahu alaihi wasallam nínú hadith imam ahmad alladhi sọ́háhù sheikh al-albani fi sọ yìí lè jami qala li imam ahmad hadathana ya'la wa ibn ubayd ó kà lọ bẹ́ẹ̀ títí tó fi dọ́dọ̀ an amir bunu sa'ad bunu abi waqas an abi'i qala أقبلنا مع رسول الله صلى الله عليه وسلم حتى مررنا على مسجد بني معاوية أبا نبي جاد إنجو كان títí ta fi kọjá níbi mọ́ṣáláṣí àwọn bànú muawiya nílùú madina àwọn ríkò bẹ̀ àwọn bànú muawiya bí tí wọ́n gbé mọ́ṣáláṣí wọn àwọn kọjá ń bẹ̀ fàdákọ́lá fasọ́lá rọ̀ka àtàìlì anábí pẹ̀lú anábí fanaja rabbahu azza wa jalla tawilan ànábì wá bá olúwa rẹ̀ sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ nájà kìí kó là ń bẹ̀ wọn o hmm? kìí ṣe pé ó ṣe kí ni nájà ó bá olúwa rẹ̀ sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tọ̀wílá tó pẹ́ thumma lẹ́yìn náà ànábì wá sọ báyìí pé sa'altu rabbi salatan ó ní mo tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ olúwa mi sàájú aláyúhùlíkù ummeti bilgork fàtọ̀ ní à mo bẹ̀ ọlọ́run pé kọ́lọ̀ má fi omi kó fi pàwọn èèyàn mi run àwọn ìjọ mùsùlùmí run fàtọ̀ ní à ọlọ́run gbà fún bẹ́ẹ̀ ọlọ́run tún bẹ̀ ọlọ́run kó má fi ọ̀dá kó má fi pa wá fa àtọ̀níyà olọ́lọ́wọ́n bá tún gbà á ó wá ní sa'altu allah yaj'al ba'sa'un bainahum famana'aniha olóhun wá bẹ ọlọ́run wípé káwa mùsùlùmí ká mọ́ mọ́ fa burú kan ra wa ká mọ́ mọ́ fi àjẹ́ra wa olọ́lọ́run gbà yẹn lọ́wọ́ òun gbà nínú àdífì anábì tó ṣàlàyé o náà ni anábì sallallahu alaihi o ní òun tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run torí wọ́n béèrè àdísìlẹ̀ náà àdísì tó lálàáfíà náà ni o gbogbo ẹwà ní Ibn Kathir insha Allah ta'ala ìbábẹ́ka wà nù Sunan mmemme Ahmed àrí mbe àbí Musnad Ahmed eléyìí láti ọ̀dọ̀ Mu'adh bin Jabal radiyallahu anhu inú hadith Imam Ahmed ó ní ataitu rasula olóhùn lọ bá nàbí fàkílà lí kharaja ó ní wọ́n wá sọ fún ìpá nàbí ti jáde kọ́bìl ṣáájú kó tó dé kọ́ọ̀lá fàjáàlìtù làámùrù bí áhàdí ìlà kọ́ọ̀lù mọ́rọ̀ kò sẹ́ni tó ń bí àbíkán sọ pé ànábì ti jáde òun ti jáde gbogbo àwọn tó ń bá lọ́nà hatta marartu fawajadtu qa'iman yusalli títí tó fi wá rí ànábì fún rẹ̀ ànábì dúó lẹ́ni tí ń yan náfílà òun bá ànábì lẹ́ni tó dúró tí ń yan náfílà qala faji'tu hatta kumtu khalfahu olóhun wá dé fàlámà kọ́dọ̀ sọ̀lá àtàwó nígbàtà nàbí kírun rẹ̀ tán kúlìtù mo wá sọ pé yá Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run kọ̀dí sọ̀lá ìta sọ̀lá àtàntọ̀wì látàn áá irun tó kí mọ́gùn pọ̀ o fàkọ́lá Rasulullah òjíṣẹ́ ọlọ́run wá ó ní irun tó kí irun ojú kòkòrò ni ìyẹn ìbẹ̀lọ́n àti irú ìpayà ìbẹ̀rù ní inni sa'altullah azza wa jalla thalatha mo tọrọ nǹkan mẹ́ta lọ́dọ̀ ọlọ́run fa'atani isnataini wa mana'ani wahida ọlọ́run sì gba méjì nù nǹkan náà ṣùgbọ́n kò gba ẹyọ kan bẹ̀ ó ní sa'altu an la yuhlik ummati gharqan fa'atani pé káwọn ìjọ mi kó mọ́ jẹ́ pé ìkúnmi ni ó parẹ́ ni ó pa wọ́n rẹ́ olọ́lọ́ngbà sa'altu allah yazharu alayhim aduwan laysa minhum fa'atani a ó ní mo tún bẹ̀ lọ́n pé kí àwọn ọ̀tá má kápá mùsùlùmí tí ò bá sí ṣara mùsùlùmí gbogbo ogun tí wọ́n bá ń gbé gbogbo ète wọn kó má borí mùsùlùmí olọ́lọ́ fún وسألته ألا يجعل بأسهم بينهم فردها علي méjì ìta àkàrí náà ti tó pọ̀ gan àwọn àdísì yẹn pọ̀ mẹ́ olùwà ní ọlọ́run má jẹ́ kí àwọn mùsùlùmí wọ́n fi àjẹ́ra wọn ọlọ́run ọgbà o ni mo fi tẹ́yọ̀ bá gbọ́ àyà yóò máa já torípọ̀ ọlọ́run ní tó ń kọ̀ dálẹ̀ nípa pẹ̀yẹlẹ̀yẹlẹ̀ tẹ́ ń pè ní takatulu isbi lẹ́yìn náà ó wà á dá èdè àìyedè lẹ̀ yóò ṣẹlẹ̀ láàrin wa látara bẹ́ẹ̀ àwa máa para wa a máa fìyà jẹra wa ó padà ṣẹlẹ̀ nígbà tí Ànábì kú láyé àbí ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láyé Uthman bunu Affan radiyallahu anhu ó ṣẹlẹ̀ láyé Ali àwọn Khawarij ọ̀rọ̀ kékeré ṣẹlẹ̀ láàrin muawiya àti ali kí lọ́rọ̀ náà ọ̀rọ̀ yìí kí sọ̀rọ̀ kékeré náà ohun tí mo gbà lérò pẹ̀lú kékeré ni pé n tó rọrùn láti yanjú nítúmà kékeré yẹn o náà ní ikú usman àwọn kan pa usman ìyẹn ni khalifa wọ́n pàyàwó ẹ̀ a lè bọ́ sórí àléfà Muawiya ní àwọn tí wọ́n pa wọ́n yìí ẹ ká mú wọn ká tó jẹ́ tó tọ́jẹ wọn a lè ní ìlú ń dàrú lọ́wọ́ wọn ò ṣe é mú lásìkò yìí torí pé wọ́n ti da gbogbo ẹ̀rú ẹ jẹ́ kí nǹkan kó sẹ́tù wọ́n yà ní ara à ní ṣe bí á fún ọ àfikakọ́ mú wọn ó wà fa wàhálà tó ìgbà tíjà ń lọ àwọn ikọ̀ Muawiya wọ́n so ewé kùránì mọ́ idà ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni wípé kọ́lọ̀n kó dájọ́ láàrin wa a lè dáwọ́ ogun dúó àwọn náà dáwọ́ ogun dúó kí wọ́n jọ owó kílọ lọ́n sọ kílà náà bí wí àwọn kọ̀wárìj àwọn ikọ̀ kan wá ní ìnílẹ̀ hukumu ìlàlèlà kò sí tí ń jẹ́ ìdájọ́ àfitọ́lọ́run ìdájọ́ tọ́lọ́run ó dàrí pé ẹni tó bá ṣẹ́gun ló ní ẹni tó bá ti ṣẹ́gun òun ló wà lójú ọ̀nà tààrà àwọn lọ tú bẹ́ẹ̀ ṣùgbọ́n alì múnú àbí tọ́lìb àwọn gbọ́ yé pé rárá ń tí ń tú sí ni pé káwo kí lọ́lọ́run wí kí lànà bí wí pẹ̀lú ọ̀wọ́ èèyàn ni tí alì ń bá wọn ṣe ìjókòó àlàáfíà báwọn ṣe ya nìyẹn wọ́n bá ní gbogbo àwọn èèyàn ti di kèfèrí torí pé wọn ò fi ẹjọ́ lẹ̀ fọ́lọ̀ láti dá bí wọ́n ṣe pé mùsùlùmí ní kèfèrí nìyẹn àwọn fẹ́ kí wọ́n máa jagun kí wọ́n máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ lọ àwọn èèyàn là ń pè ní khawarij tí wọ́n pè ní kharijite àwọn khawarij wọ́n wá fi kún ẹ̀sìn wọn wọ́n máa ń ṣe adkar adkar wọ́n lágbára kódà nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Ali ibn Abi Talib pé ṣé kèfèrí ni wọ́n ní rárá o wọ́n a máa ṣe adkar pọ̀ wọ́n máa rántí Ọlọ́run pọ̀ ṣùgbọ́n wọ́n kọjá àlà látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí tó pọ̀ di ó di tààtà sílẹ̀ lẹ́yìn èèyàn tí a lè bọ́ ọbẹ̀ ó tún lọ títí títí títí títí bẹ́ẹ̀ kó tó di pé àwọn gulat mina sufi yìí àwọn aláṣejù nínú àwọn sufi kí wọ́n tó dé wàhálà tó ṣẹlẹ̀ pẹ́ ńgbà tí wọ́n náà àwọn fatimiyun ní Egypt lásìkò yìí ẹwọ wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin wa ẹwọ Libya Gaddafi ọmọ ọdún mélòó ni ó ti dàgbà àwọn nǹkan ló ti pẹ́ jù lórí oyè kókó mẹ́ ó sì takú kókó ẹni dandan ẹ fi ìdálé àtijọ́ náà gbogbo wọn ò gbádùn àná mo tó mọ́ bí tó ń jà ní airport wọ́n yìnbọn síra wọn tẹ́lẹ̀ wọ́n jẹ wọ́n mu wọ́n rìn